tẹlẹ́gàn lójú wàárẹ̀ wá gbòde o tẹlẹ́gàn lójú wàárẹ̀ wá gbòde o yùngbàyùngbà ló ń dùn mo bó jẹ́ Paris la bá lọ ṣeré bó ṣe lu òyìnbó a ò gbayì gbégúngún de ta agbowó wálé tẹ bá ń gbóhùn lẹ́nu wáídì o ẹ ò ní wẹ̀yìn kẹ máa náwó bó jẹ́ Paris la bá lọ ṣeré bó jẹ́ lu òyìnbó a ò gbayì gbégúngún de ta agbowó wálé anigilájí àyìnlá ti wà lọ́jọ́ tó ti pẹ́ ló ti ń ṣeré fáwọn bọ́ìsì lọ́jọ́ tó ti pẹ́ ló ti ń ṣeré fáwọn bọ́ìsì waheed kì í ṣọmọdé orin lásìkò tọ́lá lọ́mí ṣì ń bẹ̀ ló ti ń ṣeré àrinrin tọmọ wúrà ń gba yìíkáríyàyé ṣẹ̀rí nígbà kan ló lọ́ọ́ fi dáhùnfó kọrin ṣẹ̀rí nígbà kan ló lọ́ọ́ fi dáhùnfó kọrin o dáhùnfó ọ̀hún ló lọ rà tó fi ń ṣoge òwe kò ní jáàmù mọ́ mi lọ́wọ́ ẹni ayé ń fẹ́ ò lárùn kan lára àyìnlá dáhùnfó níbi kálùlù gbayì sórin ọ̀gá ládéwọlé bàbá àṣìlífà ẹni bá mọwọ́ àyàn akàn sára bó ṣe ń làlùjọ́ lóde o ló ń dẹ̀ni táráyé ń fẹ́ tó bá lu futàn abórin mu o tó bá lu kọǹgà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹni bá mọwọ́ àyàn akàn sára bó ṣe ń làlùjọ́ lóde o ló ń dẹ̀ni táráyé ń fẹ́ ẹwẹ́lẹ́ adéwọlé ọkọ mọ́rìlì ló gbé yẹn yọ adéwọlé ọkọ mọ́rìlì ló gbé yẹn yọ ẹgbẹ́dì ọ̀rẹ́ rẹ̀ mi ò ṣọkọmọ tí ò dáa òwe.